الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين gẹ́gẹ́ bí n tí a bẹ̀rẹ̀ láti àná òní ni àwẹ̀ di méjì ọlọ́run tó ní kárí bẹ̀rẹ̀ rẹ̀ kárẹ́lẹ̀ kejì náà lọ́mọ́sà jí fi ẹ̀mí àtàláfíà kàfígbà gbogbo àwẹ̀ náà kọwàá gbà lẹ́sìn fún wa tí a ń ra wa létí rẹ̀ lónìí nípa ọ̀rọ̀ ààwẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn wa ọ̀kanú àwọn bàbá wa dáadáa nínú lọrin bí iná ẹlẹ́kọ̀ọ́ púpọ̀ tán ni wọ́n àwọn ni wọ́n bí mí ní béèrè kan lánàá wọ́n ní ǹjẹ́ vaccine vaccination ǹjọ́ jáwèé àbí ọjà rẹ̀ ìyẹn ni pé ǹjẹ́ abẹ́rẹ́ àjẹsára já àwẹ̀ àbí kọjá àwẹ̀ torí pé béèrè tó dáa ni ǹjẹ́ ń jẹ́ vaccine àbí ká ń pè lábẹ́rẹ́ àjẹsára lọ́dọ̀ àwọn tó ní oríṣi ọ̀nà méjì ni àwa làwa kàn ń pè lábẹ́rẹ́ èyí tí ọ̀nà abẹ́rẹ́ lọ́wọ́ ń bẹ́ẹ̀ o ẹ̀rí pé wọ́n máa kankan sí èèyàn lẹ́nu vaccine náà lòun náà àmọ́ ń gbé pé ìtọ́ pọ̀ jù ọ̀hún lè tí wọ́n fa abẹ́rẹ́ fi bọ̀ọ̀yàn láà làwa fi ń pè yóò bá gbé abẹ́rẹ́ àjẹsára àti abẹ́rẹ́ àjẹsára àti èyí tí wọ́n ń kán sí ìyànlẹ́nu láti sára náà láti lè fi dènà àrùn ìgbé èèyàn lè gbà lọ́sàn àwẹ̀ tó ń gbà àwẹ̀ ìnìdàjọ́ ṣẹ̀rí àgbẹ̀ èyí tí wọ́n bá ń kán sí ìyànlẹ́nu gbogbo ẹni ọba gbàrú àjẹsára bẹ́ẹ̀ lọ́sàn àwẹ̀ ọjà àwẹ̀ èsì nítorí pọ́ wá jẹ́ vaccine ni wọ́n wà kankan sí ọ lẹ́nu lónìí ò sí nkankan ò sí mẹ́wàá o bí ẹ̀ bá fẹ́ gbàrú abẹ́rẹ́ bẹ́ẹ̀ abẹ́rẹ́ àjẹsára ìṣe emergency àìtọ́lọ́wọ̀n ní já tó rí covid-19 náà àti tó rí bẹ́ẹ̀ tí mo gbà lérò ní pé tó lè sọ dálẹ́ ni ya ẹgbẹ́ òdì lálẹ́ ẹgbẹ́ òdì sáàrì torí náà gbogbo tí wọ́n bá ń kán sí ìyàn lẹ́nu ní abẹ́rẹ́ àjẹsára ní vaccine ọjà ààrùn èyí tí wọ́n wá ń gúnyàn lábẹ́rẹ́ rẹ̀ ń kọ́ èyí wọn já rẹ̀wú gbogbo abẹ́rẹ́ àjẹsára tí wọ́n fi ń gúnyàn lápá ni lọ́wọ́ ni tí ìtí wọ́n fi ọwọ́ ara ìtí ọgbà bẹ̀ wọ ara nínú ṣẹ̀ríà èyí wọn ò sí kí ní ọ̀dániláwẹ̀ ọ̀dániláwẹ̀ ìbẹ̀rún náà láti wá mẹ́nu bá àwọn nǹkan ní ìtàwọn béèrè àmọ́ tó bá jọra wọn kàbí kúnra wọn ẹni tí ọgbà bẹ̀rẹ̀ àjẹsára ọgbà bẹ̀rẹ̀ màléríà kọ́ ìjà bẹ̀rẹ̀ náà já àwẹ̀ àbí kéyà bẹ̀rẹ̀ tí èèyàn bá gbà abẹni tí wọ́n fẹ́ fa omi sílá nínú ààwẹ̀ nínú ìdájọ́ gbogbo yóò náà lọ ṣẹ̀ríà òfin abẹ́rẹ́ gbígbà pẹ̀lú ààwẹ̀ gbígbà nínú ṣẹ̀ríà ọ̀nà méjì ló náà pín sí wọ́n ń pe abẹ́rẹ́ kan wà ní al-ibratu al-mughadhiya al-ibratu àlùmọ̀hàgbéyà abẹ́rẹ́ tí ọ̀rọ̀ pò jẹ́ abẹ́rẹ́ tẹ́yàn gbà tí ọ̀rọ̀ pò gẹ́ni tí ọ̀rọ̀ pò jẹ́ èyí náà jáwẹ̀ bí ìgbà tẹ́yàn wo òkèlè àmàlà àti sẹ̀mónìmù ọlọ́mọdé ara rẹ̀ àwọn abẹ́rẹ́ kan bẹ tí èyàn ní lè jẹun bó lè yanú jẹun ní máa dúpẹ́ bọ́lọ́wọ́ máa máa lóore o ẹ̀lùmí ò lè jẹun bí ọba sì jẹun yóò kó nira bá kọmọ bẹ́mi lọ ó nírú àwọn abẹ́rẹ́ yìí tí wọ́n máa irú ẹ̀lá ni wọ́n fa omi síyàn lá àbí wọ́n ṣe nǹkan gbogbo abẹ́rẹ́ tó bá ti wà mọ̀gávíà ti ń rọ́pò kíni wọn kò ń jẹ tí wọn ní pé wọn ìjẹun láàárọ̀ à ẹ̀mọ́ wọ́rí àwọn dókítà sọ fún yí pé tí a ń fún wọn yìí náà ó ti ṣe gíní ó ti rọ́pò oúnjẹ ń tọ́ rọ́pò oúnjẹ bá rẹ̀ jẹ́ o gbogbo abẹ́rẹ́ tí ọ bá rọ́pò kíní tó bá rọ́pò oúnjẹ ọba rẹ̀ jẹ́ ṣẹwárí gbogbo abẹ́rẹ́ yòókù abẹ́rẹ́ màléríà ní abẹ́rẹ́ ibà àbẹ́rẹ́ nǹkan míì ní ẹ̀yàn fi wáwòsàn fún rẹ̀ ọ̀nà àláàrí ọba àwẹ̀jẹ́ ẹ̀nà abẹ́rẹ́ tó bá àwẹ̀jẹ́ lábẹ́rẹ́ tó rọ́pò oúnjẹ ẹ̀ bá níbi àti gba abẹ́rẹ́ malaria àbí nǹkan ní <clears throat> kọ́dàbọ́jẹ́ lọ́sàn àwẹ̀ nínú rọmọgọ́nà bá aláìfi ọba àwẹ̀rẹ́ o àmì ìtọ́ba ti pé yọ́ rọ́pò oúnjẹ àgbéyàn ọmọ gbà náà bọ́ bá ní ìlú rẹ̀ o àmọ́kọ́ ọmọ kọ́ san àwẹ̀ ẹjọ́ yẹn padà olúwo níwálà o alkùránì ní olúwa ní fàmáńkánà ní kún maridon awàdá sáfàrin fàídàtún ní àyíyá mẹ́lùkọ́ gbogbo ẹni ọ bá rẹ̀ nínú àwẹ̀ kọ́sàmọ̀yẹ ọjọ́ tó ń fi sínú tí wọ́n ò gbà àwẹ̀ báwẹ̀ bá tán kọsàn o torí náà ẹni tó bá rẹ̀ má sí ẹ̀sìn gbọ́yé o gbá wọn ti lẹ́yìn gbọ́dọ̀ gba abẹ́rẹ́ lọ́sàáwẹ̀ abẹ́rẹ́ tí ọ̀rọ̀ pò ń jẹ rárá o kọ́dàbọ̀ bá nídi yóò ná ọgbà o olúwayọ̀dá o àmọ́ kó bùn ọ ní ààwẹ̀ kọlọ̀mbá ti sàláfíà fún ọlẹ́yìn ààwẹ̀ ọwà sàn ààwẹ̀ ẹjọ́ kan ní méjì ní ojú bẹ́ẹ̀ lọ́mọ sàṣà lè kó àlàáfíà gbogbo wa ẹnu tó tún jọ ìbéèrè wọn yìí káfí kún blood donation agbéyàwó yàn àbíyàwó àbúrò rẹ̀ àbíkọ̀ tí àdára lé wọn àtọ́tí ẹ̀ ìkọ̀tí ẹ̀ mẹ́ni ń rí gbogbo ẹ̀yìn ìsìláàmù gbà wà láyé ẹ̀rọ ẹ̀kọ́ rí jù àgbà wọ́n níbi ẹ̀jẹ̀ wọ́n níbi ẹ̀jẹ̀ wọ́n sì lẹ́jẹ̀ tí ẹ dáa pé ọlágbà àti fún ní ẹ̀jẹ̀ ọ̀hádá ẹ̀mẹ́ ń gbà rẹ̀ ọ̀nà ẹni yìí eh, lọ́wọ́ yóò kú yóò yè níbà kí ni ṣẹ̀rí àgbé ń pẹ́ gbogbo blood donation ọwọ́nú táǹpè ní làlúrí ọwọ́nú táǹpè ní gíní dọ̀rúra necessity gbogbo tí yọ bàbí sẹ́ìwò ẹ̀mí nínú ṣẹ̀ríà dandan ní kó ṣe o dandan ní o ẹjẹ́ fámílì rẹ o ẹjẹ́ nìtọ́ mọ̀rí o ọ̀rọ̀ bí èsè mùsùlùmí ló lẹ́ni rẹ̀ tí bá ń bẹ láyé ọlọ́lẹ́kọ̀ náà padà sí náà àwọn ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn bẹ́ẹ̀ bá wá donate ẹ̀jẹ̀ lọ́sàn-án àwẹ̀ ìjọ já àwẹ̀ rẹ̀ bíi ọ̀rọ̀ méjì làwọn ní mímọ̀ sọ pa ìwò torí pé lójú ayé àmẹ́rin sọ̀tọ̀ ọ̀sọ̀lẹ̀ wọ́n yẹ ṣe blood donation wọ́n ṣe tọ́jú ọ̀wọ̀ ara tí wọ́n ṣe lójú ayé àmẹ́rin ni alìhìjáàmà alìhìjáàmà wọ́n ni yóò bá ń pè ní pé wọ́n dégò wọ́n dégò ẹnìkan tí ọba ọmọ Yorùbá tí ọgbọ́ Yorùbá mọ́ òun lẹ́ ń pè ní kọ́pìn wọ́n dàǹkan dé ara àyàn tí wọ́n fa ẹ̀jẹ̀ àwọn ará gbé ọ̀hún ṣe wọ́n ti sọ dìgbà lóde lónìí náà wọ́n fẹ̀jẹ̀ lọ́nà gbàlódé náà ọta yọ ẹ̀jẹ̀ àkànfẹ́ ṣe tẹ́sì o àmọ́wà bí yíò náà ẹ̀yàn bá ní àmàrú malaria tí ń ṣe yìí àbíká kọ́kọ́ tẹ́sì ẹ̀jẹ̀ yìí o ǹjẹ́ kí wọ́n tẹ́sì ẹ̀jẹ̀ èèyàn lọ́sàáwẹ̀ ìjọbáwẹ̀ jẹ́ àbọ̀ àdìyàn ibi ìta wà nísìn ni pé wọ́n bá gba ẹ̀jẹ̀ báàgì kan wọ́n gbà ní báàgì tó wọ́n máa gbẹ́jẹ̀ sí ohun ẹ̀mà méjì ni ìyàbá gbà lára ìjọ já ààwẹ̀ àbí ọ̀já ààwẹ̀ mọ́lọ́rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ torí pé wọ́n fi wé àlẹ̀ṣẹ̀já máa dibego wọn máa débò lójú ayé annabi sallallahu alaihi wasallam wọn ni wa Rafi' ibn Khadij radiyallahu anhu àwọn sọ̀hábí annabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn membuat annabi ni aftara al-hajimu wal mahjum àti ní ó dégò àtẹni wọ́n dé fún annabi láwọn méjèèjì jáwẹ̀ Rafi' ni mọ̀gbọ́ta sallallahu alaihi wasallam ọ̀nà lórí náà blood donation tí ọba ti lọ bí ọ̀nà pàǹdégó tágbà èdè tó pọ̀ tó bá ọ̀rẹ́ ìyàwó àmẹ́rí ìtọ́pọ̀ náà àwọn onímọ̀ pẹ̀lú ìtọ́pọ̀ jù ni wọ́n ní ọ̀jáwé kọ́dà wọn ní blood donation náà ọ̀já àwẹ̀ torí pé wọ́n túmọ̀ àdífi rọ́fíò lọ́nà míì àyè sí fún wa láti máa sọ náà nísìn àmọ́ta fi á mà ní pé ẹbá ti ń ka lọ́kọ̀ọ̀kan èyí tó bá lọ ń pa blood donation ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń bẹ̀rù ara wọn tó lọ já àwẹ̀ o lọ́fẹ́gbé ipá wọn tó pọ̀ ní àwọn àyíma mẹ́rẹ̀ẹ̀rin àwọn mẹ́ta ni wọ́n ní ọjà àwẹ̀ alimamu ahmad bin hanbal rahimahullah òun lọ já ọba ti wá rí báwọn anẹ́ntà ń pè ní mọ̀rọ̀ ápùlùfẹ́lá nínú ṣẹ̀ríà yẹni mọ̀gbẹ̀ jẹma mọ̀rọ̀ ápù alìfẹ́lá máàmù máa lè kí lọ bẹ̀rẹ̀ ọ̀fẹ́màkùnlọ́ ọ̀nà pé ní a máa sóògùn àbámà ìtúnlẹ̀ inú a máa sóògùn àbámà blood donation tí ọ̀gá ní ìdí lọ́sàn-án àwẹ̀ bí fún wọn pé ń padà bọ̀ bàbá sínú kan àwọn blood donation kan kan jù ẹ̀yà mọ́ntàǹsì obìnrin tó ẹ̀ṣẹ̀ gbé lọ hospital tí ò tí ìwọlé bọ́ wákàfẹ́ gba ẹ̀jẹ̀ kalẹ̀ ní wọn ò tí ìṣe gíní ọ̀yìn méjì ẹ̀wọ̀n sọ mọ́ wọn pé wọ́n bá di ẹ̀yìn magribi tí ń bá ṣe wọn tán ń padà ọ̀padà wá o èyí òun ló mú rọrùn wá o ló mọ́kànbalẹ̀ o ìbẹ̀nu ṣẹ̀ríà pé mọ̀rọ̀ àátú àdìfẹ̀lá ní ká pè ní kìnnì ká sóògùn àbámọ̀ amẹ́ríkà bá di pé a ah, nísìn nísìn nísìn ní ẹníbi rẹ̀ ó bá dájú lẹ́yìn ò sí blood donation tó bá lè kọ́ necessary kọ́dà kò jẹ́ lọ́sàn-án ààwẹ̀ èyí tó tún jọ náà ọlọ́run méjèèjì yìí náà nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn tí wọ́n máa fún yàn láwọn ààrẹ àwọn routine routine àwẹ̀ ààrẹ ọ̀sẹ̀njì rẹ̀ gbogbo ààrẹ rí ń fọ́yàn ẹ̀sẹ̀ ń dùn malaria ní Nàìjíríà eh, normally àwọn èèwọ̀ ni máa bá gbúrò malaria wọn máa sàwọ́ ọ̀họ̀ ni o àtàwọn lágbàwá gbà káwọn tí ọkọ̀ ìtumọ̀ kọ́lọ̀kọ́ bá náà kó malaria kó lẹ́ẹ̀ orí malaria sí kókó lẹ́ o àhà àwọn ti kókó ní àbá ní malaria ń Saudi nísìn àtúnwà àti fámílì rẹ̀ wọ́n lọ kó ogun wọn síbi kan tí ní gbádùn lò wọ́n kó jẹ bá wọn tó kó àhà àrú àwọn eh, oògùn tí wọ́n máa sábà fún yàn nílùú Nàìjíríà yá àti gbòmìnira kọ́lá bí jẹ̀díjẹ̀dí bá múyàn wọ́n fún plájí ọlẹ́ ni ọmọ ìlú méjì láàárọ̀ ọmọ ìlú méjì ní ọ̀sán ọmọ ìlú méjì ní alẹ́ àwẹ̀ ló sì dé ìpò ló ti lo méjì ti ọ̀sán bọ́jẹ̀ lọ́mọ ìlú méjì tààrọ̀ ní sáàrì ṣúrọ̀ àwọn ààrẹ báyìí kò tó ń dẹ́yàn máa torí ẹja wẹ̀ àwọn ààrẹ tí mo ní òtí ọ̀sẹ̀ tí ó ní máa ní lẹ́kọ̀ọ̀kan ààrẹ ẹ̀ tó rí ma ní pé ààrẹ táwọn ọmọ òlé excuse rẹ pé ọwá bíṣẹ́ torí ẹ o lè sọ fún wọn bíṣẹ́ rẹ pé jẹ̀díjẹ̀dí <laughs> ọwọ́ fíìsì kò sí ọ̀gájọ́ gbọ́rú ìyún lẹ́nu ẹ̀ ọgbà pé ẹmẹ́jà a máa fọ̀rọ̀ ẹ̀sìn sí é tóra àwọn ààrẹ báwọn kò tó bí a máa torí ẹjá rẹ̀ o sàǹjẹ́ ọ̀sọ̀ nísìn torí ń fọ́ ọmọ ìlú wọn wá jíṣẹ́ wọn wà lọ kárì wọ́n sọ fún ní pé ọgbọ́n bí wọ́n ti ń ta paracetamol so irú àwọn ààrẹ báwọn wọ́n torí wọn bá wọlé jẹ́ o ní Saudi tí àwọn gbé alhamdulillah àwọn ìlò ẹ̀sìn àwọn náà lò ní ayé o àmọ́kan jùkà lọ àwọn medical doctors ní ọ́ advice rẹ lọ sí ìlú south wípé àwọn ẹni ń bọ̀ ní o ìta nípa ọmọ ìlò mẹ́ta mẹ́ta sọ́ọ̀dì méjì máa lò ní sáà ó sì máa lò ní sínú ọlọ́run ní ìwòsàn àwọn medical doctors gẹ́ẹ̀ ni ó sọ yìí fún ní maka ní madina àti ìtọ́jọ́ ma Saudi àti ìtí èso ma Saudi ní wọn jẹ́ orí ìlú tí a tọ́ sọ bẹ́ẹ̀ fún mẹ́rí ẹ̀mọ́ wọrí mẹ́ta mẹ́ta dání ọmọ lò bọ́bá ti rí bá rẹ̀ dé ma lò ní méjì èyàn pé kọ mọ́gbàrún ọlọ́lọ́ ní òsàn medical doctors tó máa ti ń ṣe ní mùsùlùmí gbẹ̀yàn máa yá wa tí ẹ̀yin náà jẹ́ medical doctors ẹ̀yin náà máa jẹ́ sí ọmọ jáde iṣẹ́ o èyí tẹ́ bá rí pé kò need ẹ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn kọjá wẹ́rẹwẹ̀rẹ o gbogbo ohun tí ò tí tó nǹkan kan ni dókítà mi ọmọ sọ fẹ́lòmí pé ẹ má pẹ́ ń rúkú o ẹ má gbé ẹ̀ ń forí kalẹ̀ torí kẹ̀nì só lè tó bẹ́ẹ̀ wọ́n bá lè tó bẹ́ẹ̀ bá láìfi gbogbo ìtàfàrà ní wá àmá nígbà tó ń lè kí tẹ́lẹ̀ ọ̀mọ́ pé jẹ́ tó á máa lọ kírun kan pẹ̀lú àpẹ àkíyèsí ẹnu ẹ̀rọ̀dẹ̀ jẹ́ mẹ́dìkún dr sinai ẹwà ní pòsíṣàn kẹ àdváìsì mùsùlùmí tí ààyè bá wà fún ọ̀pá eléyìí bá lò ní kan sáàrì ẹlò kan ní sínú kò burú torí náà èyàn náà kẹyàn ọmọ láwọn ààrẹ bó ló kankan gan yọ padà lọ <laughs> pẹ̀lú ọgọ́lọ́pù ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lẹ́yìn náà máa ń gbé nàìjíríà ìgbẹ́ lọ́padà lọ ẹgbẹ́ lómi ìgbẹ́ lọ síbítù yóò sì máa yíwọ́n ìgbà ẹ̀ màlẹ́ríà lásán ni lọ́padà lọ nígbà tó ń wí bá ń torí kọ ọba rẹ ọ̀nà ayé ọ̀nà jẹ rẹ lọ́lọ́ fún gbé òsè kankan bọ́bá di tẹ̀sìn náà mẹ́jọ wá di pé ń gbẹ̀ tẹ̀sìn láwọ̀ ẹbí ní ó ṣe kankan ọ̀ gbẹ̀ni tí ó sá ọ̀dà láàmú káwẹ̀ tó dé pẹ̀lú ìgbàta rẹ̀ bá wá dé ní lọ́wà ní ọ̀sà mọ́ magbàṣẹ̀ tọ́ ní láyé o mọ̀rùgbàmílẹ̀ tí ọlọ́rin ara ti iná òkè blood test blood test ìyẹn lóyìn náà òtútù mú ọ̀dá kátó ma fún yín lóògùn malaria àtẹ́sì yín o kọmọ ìpé nǹkan míì ní sí yín o ọwá ló ń gbá rẹ̀ lọ́wọ́ blood test já àwẹ̀ ẹ̀jẹ̀ kínkínní tí wọ́n rárá gbà wọn èyí wọn ọ̀dá àwẹ̀ èyí tí a ló lè jáwẹ̀ ó lè jáwẹ̀ òun tó bá pọ̀ bí blood Indonesia ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì o gbẹ̀nà bá ní èdè àti ṣe blood test kọ́nà kò sí lọ́sàn àwẹ̀ náà ọ̀nà ìbí o ọ̀gá rẹ̀ tọ́ àbẹ́lọ́ subhanahu wa ta'ala ọlọ́mọsá fi ẹ̀sìn wa yé wa jù báyìí وسلم وبارك على نبينا محمد وآله وصحبه